الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا ما يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين علي إنني أشهر رمضان لولو فتن لولو لولو يوم فتن 37 هجرية oṣù yìí ní bú june oṣù kẹfà ìyàlógún yóò 2016 àtọ́ ìwúni apá ní fáyà dìlíkà ní ọmọ ìgbáǹkà èrè sọ́rọ̀ pẹ̀lú bákọ̀rọ̀ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارا تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين الله تبارك وتعالى يرمي وقالوا معك لن يدخل الجنة أن يدعو يا دبا الجنة إلا من كان هودا أو نصارى باقي أنا كشي عائشتي أبكنا كشاني الله ẹnigbó ẹni dọ́ adaba alìjẹ́nà ní wọ́n kéke ẹni èkè àyíṣà ti àbàkí ni ẹni èkè àyíṣà láti tilka amaniyuhum ọ̀lẹ́yìn kò máa ka ẹbá òkéjúnú àlàá òkéjúnú ìkùkù yóò làmù ogóogó ohun ìṣe ohun àmàlẹ́yìn pàtàkì ni ẹ̀má tàbákìtì àmà ẹ̀ṣọ́ ọmọ ọjọ́ àmà ẹ̀ṣọ́ àmàrẹ́nijọ́ ọjọ́ nahnu abinaa ullahi wa ahibaa

ọjọ́ ya ni wọ́n mi ìwọ́n tí ni wọ́n dàjá àbára rẹ̀ kólùkọ́ lè máa yọ àdébù kò bí zòrò mi kọ́ ó dá mẹ́tò lè fi kọjú àwọn dàjá àbára rẹ̀ ẹ́ tó dá lè mẹ́kọ́lá mẹ́nà ọ̀la lẹ́mẹ́ta ni wọ́n kà gẹ̀ náà bẹ̀lẹ̀ à ń tún bẹ́sẹ̀ rú mi mẹ́nu kọ́lá ó nẹ̀ mẹ́ṣe yìí ó nẹ̀ mẹ́má mà ní kà á mẹ́kọ́ mẹ́mà ó nẹ̀ ohun mẹ́ṣe yìí pé àbí ìkọjọ́ tó rà birale kwaligire ci kola gbe tuma mama lu ma cha kanshi bayin da ma cha mare ni jo jo ne ama ya cha mo ama mo jo ma ma chi lan yadkhul al janna illa man kana huda ami jews ama ene ne do nya aljanna ci ne ke ko hi ma ku ci hudu ya yahudu ci aw nasara ami nasara lu gungu ama waka kene do nya aljanna ci ne ki nasara

ojú ọ̀la lẹ́kùn mẹ́gà ẹ̀ ìmọ̀mdà ní gẹ̀ẹ́sìá ní sọmẹ́họ ọbalùmẹ́má mọ́tàkàdà mẹ́dúwá torúkùnmẹ́ gbàgbàgbọ́ tó gbọ́dọ̀ tàkàdà ìdúwá ọmọlẹ̀ ẹ̀yàṣẹ́ aṣákàyẹ̀yẹ̀ ọ̀tàkàdà ya torúkùnmẹ́ gbàgbàgbọ́ ìṣá àdàkàyà lóhun ẹnẹ́dú kí a jẹun kìtìkó yí àti abáyọ ẹ̀ kí ni mọ́tàkàdà dúwá tọ̀rọ̀kọ́ lẹ́ abẹ́gídá alẹ́ odò ẹ̀wọ̀n tó kì í dúdú ní àrùn ẹ̀pà kó ṣákáyì létàfi ọdọ́mọ ṣáàdì nìyẹn ṣe lólétàfi ẹ̀kẹ́ lólétàfi ẹ̀kẹ́ ṣáàdì nìyẹn lè bọ́ létàfi ẹ̀kẹ́ ṣáàdì nìyẹn lè bọ́ yìí ọ̀la ẹ̀wọ̀n kẹ́ẹ̀ṣẹ́ àtúgbẹ̀dúrúgídé ọ̀tàkàdá rẹ̀ ìlànà ojú àgìní kàwọ́má àgìní ha tó gbòrò ha lẹ́kọ̀ọ́ mẹ́mí ọ̀tàkàdá mẹ́dùwá ìǹkúntùm sọ̀dìkìlì itu gbana kuma ni gaskiya kagini amaisha mama aljanna uchuchi ina muna ya aljanna tumeli bado ya wakabo بلى من أسلم وجهه وجهه لله وهو محسن وهو محسن فله أجر عند ربي ولا خوف عليهم ولا خوف عليهم ولا هم يحزنون هو الله تبارك وتعالى إنهم بلا عالم ده من أسلم وجهه إي أدبا الجنبو على الجنة أنه يكون أدبا أما إن أدبا الجنة من أسلم وجهه لله ẹni kì mọ́jìn rú tẹ̀pẹ́ ọjọ́ ẹni kì mọ́jìn mọ́lọ̀ tẹ̀pẹ́ ọjọ́ wọ̀húwà mọ́sìn kì àwọn falahu ajaruhu inda rabbi ẹni ilẹ̀ bá yà yá kẹrẹ bọ́ọ̀lá dá ihun ugbọ ọjọ́ ọdún alìkì yà kẹrẹ bọ́ọ̀lá dá lẹ́gbọ́ ọjọ́ ọdún yìí wàlá ọkùn aléhìm yà ṣẹun kẹlẹ̀lẹ́ yà kú inú òkòun ní wàlá ọmọ ìhàzẹ̀nù àbílẹ̀ yà wọ́n ni ma rale ole kojo aka mi gide i counter ma ya counter ma do la ma da ho ale yo ko kai aliko allah wa counter ma ya do la ma da ho turuma ma ko la ma itu kolon abe ku ma nya ni na o ya gide do ga ma de abe ku ma nya ni na allah ye ni ga ma de un chabe du ku ma di wala khawfun alaihim wala hum yahzanun abele ma ya ku garbi ade ma ide to don abi gide gide ma tibuk ma condemn adina baba ma condemn adini ya baba ma yi ya kadi ya baba e on dudede hun gine na nu ye alola ku meje ya ki ma ya ki ma ya ki ma he eh ame ya gbomi oyo he gbadu kama ka le ju se ko ma ide ije ìjáàbù mẹ́mú dúgbò yí má wáyé nìyí ẹni kàmẹ́ àdúgbò yí má tá kàmẹ́ àdúgbò ń dálẹ̀ lẹ́yìn ẹgbà ìyá àkíní ìjáàbù dídé dọ́gbátà mà kí ni ṣe bọ́m tákùmà àìdí ẹ̀ bọ́m wó dunia bá mà ní ìjáàbù tákà àìdí ẹ̀ bọ́m wó dunia àbẹ̀kíjà alẹ́ lálẹ́ lẹ́dú kàmà ní ìdí bọ́m kìnnì ọ̀ kìnnì ìjáàbù wáyé ni àmà àdí bọ́m dálẹ̀ lẹ́ àmẹ́lẹ́ yálẹ̀ rẹ̀

Eli ọmọlẹ zẹka kàádùgidẹ ẹlí ọmọlẹ ee ọgẹlẹ e, hijab kùmà nẹyìn bá ẹlí ọmọlẹ wọ́n dà kí ni gbàgbà máa ní wa ẹnkọ́ yá kà mọ́ ẹ̀wọ̀n máa mà ní ee ẹnkọ́ yá sẹ́kì e spirit ojo e ma de ku elu ni gigani on kama aka excuse me check the spirit ojo ma de ku en ma ki yam spirit ojo de ku ma de ku en eme ma de ki yam e ẹni spirit ọjọ́ ẹni spirit ọjọ́ nù ẹni dictionary ẹni dictionary nù maka kí yam abúkẹ́ pọ̀ yìí ní ó kàdé ẹ̀mẹ́ màdọ́ sí yá yọ takada corinthian ìjọ dúdú chapter 11 verse 5 eli allah tabaraka wa taala iyola hijab iukangi ami christian iyo takada mole piga kini itukwe kulu ble dua duhu atalali kimada mbujimani tukwe kulu ble duhu talali kimada mbujimani chapter 11 verse 5 from 5 to 11 to 12 to 13 Allah tabaraka wa ta'ala yọ ni hijabu ka ẹna gbaba ẹun kẹ ma kíde ìsúrọ́tò làhàzábì gbàgẹ̀dẹ̀ yìí ọgọ́lẹ̀ mọ̀zọ́ ka ọmọlẹ̀ every woman that prayed or prophesied with her head uncovered dishonored her head if you are praying and your head is uncovered your head is unveiled you are dishonoring the name of your lord But that is even all one as if she were shaving. If you are not covering your head, your head is like it is shaven. For if the woman be not covered, let her also be shorn. But if it is a shame for a woman to be shorn or shaven, then let her be covered. Subhanallah. Am kanini a spirit or you don't dictionary? kene mu mune du kikuka eh, kikubo yon ini we kuma ka gereja ka choma primary men kuma kai ma kini eh eh onkova ma ke onkova eh, men kuma ka hola gereva abe kuma ti catholic meluma ma de bujima ina bi ma ka ma reverend sister eba ma ja ma ina ka ma kini ka ma hun odi ko ma ma tunye je do ma ẹwọ máa jí máa ojú máa tó ojú aláàlì ẹwọ kí kọ́ọ̀lù aka ń àmẹ́ máa màní kọ́ọ̀lù aka kí ni ó yí ẹ gbogbo ẹmu tọ́ ha èyí ló yí ẹ nugbònugbò ẹ ṣùgbọ́n ẹ má yàgẹ̀ wọn ṣe kọ́ba lẹ́ẹ̀dọ́mọ̀ ló yí ẹ kọ́ba òyí ẹ ló yí kọ́ba òyí. aláwọ̀ tabaraka wa kúl ha tó bùrù ha nẹ́kùn kàwọn máa kí ni máa yá man ya do anu mam da ya ke on dugu me ti yin re do me ki pa bien al ya ke on dugu ke do me e ni e ma ama ama nu gungu ama icha ti pa ma yala di ma ron cha je ka di ni ma yo o ka je ko adi no e qalat al yahud laysat an nasara وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم والله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون تبارك وتعالى وقالت اليهود أم يهود معك مع أنه ليست النصارى على شيء أم النصارى أمد ديهم دون بمعنى أم النصارى ما نهديني ẹnugu ami yahud ami ẹbi machadi ni judaism lẹ ami jews maka ma nu busatsɔ tìŋi ni ma tsɔ ɔkɔ tìŋi ni ẹnugu tìŋi ni ama ma tsatsɔ ma tsɔ ɔla ne ma ko yoro ama ko yoro lɛ gbogbo kama ko yoro yi ma tsɔ tɔ yanni amma ku be kuma ci kristiyan amma yani adina ma in chate ya ta dini ya ce amedi de hun du in sa din nazara ala shi ya tin ke bu ya ta ga dini meji be meji ta ga ma wa hum yatluna alkitab yi ma jama ko daga da ma ce yo amma ko daga da on ma ce kadhalika qala alladhina la ya'lamuna mithla qawli ogele abe kuma mamanu ogele ngamanu ko cha kolo la male òun ti bí kò máa ṣòwò jẹ́ pọ̀ àmáwọ̀ ya máa ní àmà àmà pàdé ìlú mẹ́yìn ọ̀run alìjẹ́ alìgálà ọ̀la òun àmọ́nùgbà àwọn ọkà yẹn àyẹ́ ní mẹ́yìn ọ̀run àmà àgbàdé ọ̀yẹ́ gbé gbàdé ìlú mẹ́nu máa ní hi alẹ́ nínú aláyà nàgídẹ́ ibà kí àmà yín fáwọn yálà dé kì amanu àwọn kọlọ ọlọ ọgẹdẹ wáyé ni adini mẹkẹ ẹ tsabakpa yi ọba taalo atinyɔlo ho ŋa mẹdze atsi yi ɔyɔ ɛgbadi ni mɛnu sɔlɔhu ya bẹyìn lẹhu alahu yẹn ni ŋa nya tutseli agbadɛ amɛlɛ amadunu lɛ na fima kanu fihi yakutu ɛwọn kalumɛdze ahɔlamɛ ɖe ojú mu tunale òṣèléralẹ ọjọ ìmọọkà ọgbọ ìmúdó ìkùránì òṣèlérà kọjú ń ganya tilẹ ìyẹn ọkà ń ṣe ìkùránì kùmẹdì ìkùránì rẹ kùmẹdù sí ẹhùn kùmẹdù pàpẹrù àgbàdé ọgẹsàkọ lèmi àdínmà àbí ajé ti kọjú amádìní dùnmú mẹ ó dúkùmẹ jẹ odó àdínní lẹkọọ yọmọ àkàwọn ọtá kàdàmẹni. alkacha dị na bakwa oge ikoda dị nnewa mara nka nwanụ ya na ihe amakwume ehi kur'ani sura keta yi kur'ani aya dilika nyome gwanka allah ta'ala ina amakwume kedo n'ojo ome chukwu oyo dabara ti chukwu ome chukwu me akwume ya kici musulmi mechi adini mere wala tamutunna illa wa antum muslimun eni takume kume mudawakwa sura gbogidẹ́dẹ̀ Surah ali imran verse 111 yẹnihi mẹ kútàntí kúmẹ búdẹ́dẹ́ kúmẹ tọ́lọ̀ pẹ́ ńọ́jọ́ alùkọjọ́ kalẹ̀ yìí mú nga ká ṣe kí mùsùlùmí gidẹ́ kúmà káyẹ́bà ó dáadí ní adẹ́ yẹni alẹ́bí ibrahim alayhi salam bá kánà ummatan kánìtà lillahi hanifan ani ibrahim ati musliman muslimin sey o da din mo ne ingo kawbe ngeni inna dina inda allah alislam surat al imran labiti eni inna dina inda allah alislam adini ko jojo agba ogo ele islam ama daba ti o takada abu ami yahudu ama isati daba ti o takada ma o da din ma judaism egi o litafi ma eni judaism dábàá wíwọ tákàdá ìyáàbò kírísítẹ̀nì ó lọ tákàdá máa kí báìbùlù ó dá díìnì máa kí kírísítẹ́nìtì ẹgì ọ̀tákàdá máa kọ́ bàbá náà àti àtúntàláhùn ẹ̀hún ló bí ọ̀tákàdá máa dá sí kírísítẹ́nìtì rí ẹni kírísítẹ́nì ní àlè kírísítẹ́nìtì ló tábí lẹ́nu. àmúdàmú dábàá ẹ̀yà dín náà bàbá ẹ̀lì ìfúlá àmúdùjẹ́ àbàkà àmúdùjẹ́ ẹ̀lẹ́kọ́ tó àdínìyà òun ọyẹ yẹ káwọ ti tálẹ yóò torúkà àgbo yìí lè lẹ́kọ̀ọ́ yọ̀ la. tó aláwọ̀ tabaraka wa ta'ala ni wọ́n mẹ́ni áwùdùlẹ̀mù. ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلها أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ومن أظلم كائن ندوك إنه شلنا الله ẹni ilẹ̀ ìdẹ̀nu mímẹ́mẹ́ náà mẹ́sàgídà láì dábẹ́ náà kí ni ẹnẹ́kì ahánà masalasi ń yọ ọjọ́ ẹnẹ́dúkì ahánà masalasi and youth carrot fi hasmo kì máa jẹ́ kuma ṣàrí àwòrán ọjọ́ yìí masalasi nù ẹnẹ́dúkì ahánà kí ni máa ṣàrí àwòrán ọjọ́ yìí masalasi nù ẹwọ́n e ṣàrí àwòrán ọjọ́ kì máa ṣàjẹ́ kuma ṣe nù àrí àwòrán ọjọ́ lẹ́wọ̀n ṣe àsọ̀lá ẹnẹ́kì máa jẹ́ ina duki ma janga mu da kuma cewa masallaci ne ya mun mai be du bi masallaci ta ba kuma lo ya ki hayi buma iya ma kuma yi masallaci kuma cewa ene lawun to lana la ki tuli abaga kini ayuzkara fi hasmuhu ene ki ma je kuma qur'ani masallaci ba kene ki ma je kuma cewa zai masallaci ne ya hana kuma masallaci ke to ba kama kenaji hello la da odo amma wani wani masalaci ina duk yake jisho ojo bi masalaci dalu amma da can yi kuma na coda ojo gana biti biti biti biti daga gama yi masalaci amma alake na yawa ka wani alaiba yan lima ka yaduwa wasu da halin kamar ya ce amma kai waji baya masalaci gbogbo odo mai tata ina duk ya ke salamu alaikum ina lakin wajen kama wawai odo mai tanga ma da wani wani masalaci ihe yi

xarabu si ko tohu a bɛ kɛ ko wulɔ dɛ y'a ci aliki ale kuma ye masalasi wulɔ a ka kini ye ne kisi a ci aliki dɛ ba ma dɔn a kini buktu nasar ɛ ne kini ye ma dɔn a kini buktu nasar on sɛnɛ ki wa destroy beitel mukadis yaw yaw wulɔ o nyɔjɔ kinu ja ne israel yanni ma wulɔ olu kan di o ta ka da bible fa yewu gabadia yewma wujo gabadia ina gidai mado akini ya taka da bible mado nebukadnezar aligo shem ke si siaruke egba ke di college egbolu ka nebukadnezar so on wa wuhi ogide igbulo masalaci ne igbulo ehun du ba ne mapa koshaka with the assistance of kolo kaka tòrùka wọlé tòrùka gbọ́ lọ kẹ́yìn alẹ́ amílítàbí israẹli àti níṣe ẹ̀wọ́n lé ọ̀tàkàdá ìyá àmà àmì kírísítẹ̀ ẹ̀lẹ́ ọ̀mọ́lẹ̀ tọ́jú àkẹ́nẹ́ dúkìá gúnyán ọjọ́ ìyádúnyán wúlọ́ káyẹ̀nẹ́ kìí ṣẹlẹ̀ aláṣẹ abúlé àkẹ́nẹ́ lọ́gẹ́lẹ́ ìdẹ̀rẹ̀ ó kí wọ́n fún ẹ̀bẹ̀ kàkẹ́

ne a kete na ne de mile taka nti mun ma ko masala ti tole eh, e je cha ma kana won ma kana masala na an ne we mu bu bo te kem du shi masala ti le an ka ji masala ti ka jo ni ba o ne ne bu ka jo ni an ne gide o ne ne o ne aboku ma ne le ma mo ta bo te ma ni ma mu ma cho da albara ki ma lenga ya je ni ni ma bu pete aye yo nu go ba e ni ẹ̀ńgíjà nẹ̀tọ́jọ́lì níjà nẹ̀tọ́jọ́lì mẹ́gà bóòmù máa kú yí ikú rí mẹ́gà máa ṣe masalasi ma ọjọ́ adéjú polówó máa máa kí masalasi dáàgì hùn àmá kété àmá kí masalasi lẹ́ àmá ọ̀la ẹkú jẹ́ àgírí masalasi lẹ́ kò máa kọ́ ẹ bá ó ilé wọn mú dábàá ẹ̀hùn ọ̀rọ̀ dáhùn máa wọ́n ṣe dáàgò a yí ilé wọn dábẹ́lẹ̀ àkúnyà mẹ́mdẹ́ni mẹ́ẹ̀yọ́ eneke gwa chọrọ na ada ga-achọ onwe eneke gwa ọrụ na ada ga-achọ onwe ha mụcharacha ada bụ pitikire elibu ojili masalachile bee bụ ma ọ e, e, bụ tihun yali alejuki agba unu megwa unu ugwu yali Eka ni unu ma melu moto moto moto meti yi eta na rola me mu ye fu e, me le na kuma echo yali to a ah, ma se to da le masalachile ko ba kọlọ àdínì gbitigbiti ń ṣe kọ́lọ́ jihadi gbitigbiti ń ṣe ẹ̀mọ́tàkà lè ké kojú nípa ọ̀kẹ́ máa nẹ̀ dùn má àbítọ̀ àkàdóòdù yìí èmi gẹ̀dẹ̀ ètò àbájọ yìí mẹ́gbà ọ̀mí ń lọ náà tó kí ìbá òògùn dàbà tó ká mi àbóòdè bá

maja kene munafiki kinya ki mahalaji unyale mahalaji ka moja so mudago onya ki yani to maja kene ni bi munafiki to kene le wo mo we mo di e le ile ni me do to me o ni masalaji da aliko to kolo we ke wa ke jurdu ke ya ke ya ti masalaji ke ti peteke takabudu de to kuma wa cewa masalaci ne dama da wasu kidi masalaci ta gbigbe da taki oyi oh, okwa ne jiwa ba wala da wani na karbe karbe budu kede wala da wani na karbe aliku aba nabi sallallahu alaihi wasallam a wajen ne medina ya ba ina da rasha ne ba bayan ni wike ta kede an ne wai da ke amma ah, mu dun wai abu ke ruju wai to yato yace abu garu mu yo ngajo ba ka alhamdulillah ne dai òun àwọn masalasi E ẹmdà ní ìyúlu tánú yé yìí masalasi ẹtù ìyúlu máa ń masalasi ẹtù ìyúlu àmá yìí masalasi kọ ìgbàdó kà máa nọwọ́ àmá ké ìyúlu múlẹ̀ ẹnẹ́bí sọ́lọ́láwà àlẹ́ òsọ́lọ́mà yìí masalasi gidẹ́ èwú kọ́ ẹ̀rẹ̀rẹ̀ àmì sàábẹ̀ ojú ni lú lẹ́ẹ̀pẹ̀ ó lẹ́ẹ̀pẹ̀ ó ní dẹ́bí ní òdúkì onye ni ka ọ na-ama alọla ịba oji nwa te oji ekpe ma adụ ana mmadụ nugwuru ga ekpe ana onugwurugwu oji ekpe ma mbụlọ mmadụ nugwurugwu nwane onugwurugwu oligide ogede ma lọ aliju ọgba onye ma alọ ka dị tagije ekpele oli debi pila onye ma ta na ekpo pila ka yekere ọnụma alọn yekere ma alọn yelu gị m da jakolo nwa m kokile banye na yekede ba si pila ka agwọ nyi tọ ya kulu ma lọn iwuli ekida kulu ni ma lọn ọdọ dugu ma ni ma ni ma ma bi ń wuli lẹ ki yọmọ lẹ ma wúrọ alahu akbar kama ebile ti masalasi medina kɛ tsɔ ŋun yi tɛ masalasi ani bi gbɛɛ nɛbi lɛ lɛ ne bi ki masalasi ŋu tsɛtsɛ lɛ wɔlɛ ŋun ma tɔ ma ɛfani abutɔ abutɔ ne nyi ŋun nyi wa ɛɛ kumadɔ la kini ya ahmed isa kɔlita zaka ali ne ọlọlẹ ìdòjì máa ní akọmọta imtiaz ahmed yọtakada kíkọ amúnyí kì dákúlù masalasi gidẹ ìgbélé takuma ọgbọlọ takuma ọgbọtọ ìní takìdì masalasi ìlúsàkàdà ń kíkọ abánilẹ kùdálẹ masalasi kọ kọlọ ìbádà ní ṣe yìí ṣeun kùmẹ apá àdóòdù jọ kẹnẹdúyà yìí dúkọ pẹ tọmẹbọdọ ọjọ ẹlẹdúgbọn yá kó múnidàkà kọlẹ òun yẹn w'a ẹ̀fọ́dágì ọgbẹ́ omi ẹdójú pàlà gẹ́lẹ́ máa ṣe omi ọgbẹ́ mi bí wọ́ọ̀gbẹ́ mi kọ́dágì fún àmọ́ jẹ́jú gbé lọ́jọ́ kẹlẹ́ ẹ̀nà àwọn tí ó dágì fún ẹnugbẹ́ ẹ̀kọ́ kẹlẹ́ wá bá ọgbọ́dọ̀ àmì ní masalasi dágì ọgbọ̀ yìí nù ẹni ẹdú masalasi lagos ẹlúnyà mi ní lílílílílí kìí jọba kó sákáyì òwò mọ about a month oṣù kàgàbádìá gbogbo dúdú mọ kìkì mọsálásí kùmá sọrọ mọsálásí ọgbọ òyìnbó ẹdún mọsálásí àdọrọdà òyìnbó ẹdún ẹlùlẹ outside gro yìí ẹlú ọdọdà káàkiri yá ní mọsálásí àmìyàjí gbogbo ẹkẹ níjẹ níjẹ sọrọ káàkiri nugudugu ma dɔ ɛnɛ du kɔda yɛ ɔbɛ a kɔda yɛ ɔda subhanala tak mɛdzo mɛdzo oku ami bili tak ma nɛnɛ tɛki ɔyɔ ma ma tanu yi mɛ dati ma ko tanu yi mɛ mɛ ɔmu yi yi mɛ dadi mɛ lɛ mɛ ɔmu yi nna mu ma masini dɔ ɛga bi bili ira ara mɛrɛ gbanu nɛnɛ nɛ kwan mɛ lɛ ŋa mɛ nya

dabene kene ki ahana unyojo an yudhkara fi hasmuhu kimaje turukuma dudo ojo ehunyojon wa sa'afi kharabiha masalaji yango che turukunyo ojo le kingo mugulo yaje kunyo ojo kimugo wa duke ne ke ki masalaji ki adifiwu kolo jihad ni chidon kani yogo bi eju bi eju kameje masalaji dudo mo petra ik masalaji ka kidomo eyi ọgbà nù mọ́bù kàmẹ́ yẹ mọ́sálásí dúdọ́ mọ́ mẹ́tẹ́rà kí ni mọ́sálásí gẹ̀ àdọ́mọ́ olólùlù ń torí àbúbùlẹ̀ ìkùmà dọ́ọ̀mọ́ kùmánìkì náà dùn aṣọ kìlógì yẹ kùmánìkì níjú kóló ìbáda ọkọlọ ọjọ́ òná ìkà abẹ́kùmà ń da dùn ní ọjọ́ gbólọ́ ìbá máa ká nà lẹ́hùn àyẹ̀rẹ̀ kóló ha a máa ṣe ṣì bó kùmà dábà mà ṣe ní ilá kọ́ ìfi ìmú kùmà dábà bá a máa kó òkú àmà dábà yìí àmà kọ́lẹ̀ gá àmà dábà yìí lahum fi dunya khizyun atukata duja abule ibile walahum fil akhirati adhabun adhim ma ngoyo ojo na de azaba e won ojo na de ma walillahi al-mashriq wal maghrib فأينما تولوا فتم وجه الله إن الله واسع عليم walilahi almashriqu walmaghrib ngo kuma ko yuru lolulu allah yo ngene walmaghrib ogala go kuma ngo ko yuru lane allah yo ngene ono lolulu o wano lane ola gide ko jua kai e mai ni hin anye dongi un Allah tabaraka wa ta'ala dunga ni sallallahu alaihi wa sallam fa mi sahabin turu e baba ba din baitul muqaddas edi makka ul anan shi choke edi makka ul anan un baitul muqaddas de un shubu mado israel la jerusalem edi makka to west ni shi ngama mala amda do yewa ni abayo ati baitul muqaddas ati kaaba ọgbọ́dún pàkóṣáká ṣe eh, amado ìsìmàdẹ́ ẹ̀lẹ́kún ìsìmàdẹ́ wọn àpapọ̀ olùdún ọgbọ́dún ma ṣe ń àpapọ̀ tòdálà aláwọ̀ tòbárakà ọ̀tà aláìníhì àtòlùdú àtòlà anẹ́hùn ẹnẹ́yìn aníbi àṣọ ọ̀yà akójú rò lánẹ́ gbòkè mẹ́sàlá sí jerusalem dágọ́lẹ̀ to ujane ujane arab gaba daya ki istima de ama ama arabu kuma jawabe dai amma ci middle east ma da mai a ti palestine idi middle east ati ati israel lungun go di middle east saudi arabia idi middle east jordan di middle east so a goda mi country le pa ko chabi abo middle east de ama jawabe dai east yo ngama so ọgagada middle east lele onyi jerusalem wọn tó la maka nga lọ́wọ́ tabaraka wa ta'ala ni àtúlọ̀ anẹ́lẹ̀ gbókì masalasi lẹ́ dágùn ati kaaba gbékì ìṣọ̀gẹ̀gẹ̀dẹ̀ gbó mẹ́kù yúrò abájọ yìí aláwọ̀ ẹ̀ nípa kó ṣaká ẹ̀lẹ́gbó anẹ́bí akó ìbàkì ní maka jerusalem masalasi jerusalem abịghị medina ya ọchị ojumegwekwa ojumegwe achọrọ m nrọ m ọdọ ka anyị otumegwa bụ ọdọ ka anyị otumele na tọ ya ọchị ọdọ ka anyị otumele nwọjọ agị na iyome alụke pejụrọ m iyome peju erida ugbo ka aba dagụ mejukwarị ka aba ọla ka ka gide ba ihe ọha na ebide achị gili ide bụ ọha ebe yurida anyị. E. adi me yuri da mi da bi ngun wele ma me ko yuru akulu ko ma mi para akulu da ko be ma ko yuru ba to akulu le bun ka ba da ko ma o ti no am mi yuri da ni ju ko yuru bu ka ko yuru ye o ka ba ma tuwallu fa thamma wajhullah ngbo duk me yuru ngbo ko jo de ba ko do ugbo tseju ọjọ́ tó lè gba fún ìdánmọ̀ sẹ́mà wájú ọlọ́ ngbeji tseju ọjọ́ mẹ̀mẹ̀lẹ́lẹ́ ọmọ ọmọ ẹ̀kọ́ yóró dánmọ̀ tó dẹ́hùn ẹ̀gbà ma máa pé yóró ma yìí ẹ̀gbà máa pé yóró bẹ̀tẹ̀lùmọ́kọ́dé sí jerusalem yìí anabi sallallahu alayhi wa sallam ẹ̀dẹ́hùn gbẹjú bọ́n yàrá yìí ti pé yóró yi masalasi ibu ugwu ya na aga ata ka anyị akwa dị nwaanyị nwaanyị ma abụwo ite edonka nka dịka aba ọjọ́ àkínihí kọ́dínàrọ́ takọlùbà wọ́jẹ̀ híkà fi sẹ̀má fẹ̀lẹ́nu wọ́n lè yẹn mẹ́ka kíbìlẹ̀ tàntàrùbọ̀ ẹ̀lẹ́kọ́ èyí ni àmàlíò alùkọ́ àtàgù yálà àbúwọ́bù wọ́jẹ̀ sẹ̀má ó yálì àbúwọ́bù kíkà ní àdáyàwá kẹ́mẹ́jú ẹ̀rídà fún jerusalem kàábà aliedo sotodale egbaŋgba wani egbaŋgba yame fɔwali wajibi haka shatara masjid haram akuni ni tɔgba meju ɛkparo kpaala gboki kaaba dago masalasi haram dago meju ɛkparo kpaala ŋo mɔlɛ ɛtsadowa meju kparo mɔ ɛbi kur'ani meju kparo mɔ ɛtsɔ meju kparo mɔ yileba ɔnula de ɛtuli ama yɔwɔ tolo yɔwɔ si wajibi nse yi ɛliko ɔlagide kɔjɔ ŋɔ kaa yi. taka mẹni dada amu gujeko amu gboli mayanihi ma wà an kiblatihim allati kanu alayha abakwa le yini eyi ni mo ndo mo je eyi ni 58 owo je nyo mejo saya kulu sufa oyo mi dada dada

alẹ́dí kanu àlẹ́yà náà yémi dẹ́ àwọn kọ́kú jẹ́ gbà ẹ̀lẹ́kọ́ ẹlẹ́bá wọ́n yẹ ẹ̀dọ́ láyé ṣíbù lọ́wùn jára bí sú ìmìnà kọ́wùlì ìlà mọ̀ndólì náà yémi dẹ́ àwọn fífì ẹgbà ẹ̀mọ́ ọmọ mọ́bí ẹ̀mọ́ mọ́bí ẹ̀mọ́

fa aina ma tuwallu gbogbo kuma jẹun mẹ́tò yúrò torí sàmì akọ yúrò kọ́ fa aina ma tuwallu gbogbo kuma kàá ma yúrò kuma ẹ̀mẹ́jú parú fẹsẹ̀ ma wà jùlọ lọ bẹ̀kú gbogbo ọjọ́ dẹ́tù lẹ́lẹ́ ma ọjọ́ mẹ́tò yọ mẹ́tò yúrò dọ́mọ̀ ìwọ́n kuma ẹ̀jú kuma na ihe anwụ na ama ama ti gba ma jaladi domori ni ka ya kwụ ma ju adịghị ọchịcha ma achịcha ọgịje eme maka onye uru amadu ike mebe ka ma nwụrụ ma nwụọ n'ọhịa ọhọ n'igide فأين ما تولوا فثم وجه الله إن الله واسع الله جنابه عليم يعني تقولوا كنيمة تبارك وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون بديع بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون نعم الله تعالى إنه وقالوا اتخذ الله ولدا ما هو mɛ ŋo nya gbɔta ŋo tuma ya ka kini o bie ŋo nɔ ma e ya wo ŋo saba e hadith muslim wallahi anibi bi sallallahu alaihi wasallam ayi ni o duniya e ba ina ŋo dukiya o jo nya ne o ma kuma ka o jo ne ni hadith wale ka anibi bi sallallahu alaihi wasallam dabal ki wa kugo eh, ibn abbas yenihi allah ta'ala ojo ta'ala idale le kan ni yani kazzabani ibnu adama ọmọ níbi adama ya òun dọ́rọ̀ mi òun kò jọjọ́ ẹ òun yà tó lè kàdé máa dé nínú wọ́ṣẹ̀ tẹ́mẹ̀ ní ọmọ níbi adama ń òun bínà lọ́lẹ́mí ẹkùn lẹ́hùn záàrí ẹ yà tó pẹ̀lú ọmọ níbi adama bò wọ́n ti gbogbo náà bọ́jọ́ náà dáa wọ́n tẹ́tù gbẹ̀ka abọ́ yọ ìnà dáa fa an ma tẹ̀kìdìbùhù ìyáyà ṣeun kẹ máa mójú ojúmù ọ̀nà àkìdọ̀là ní rèé mílẹ̀ yìí bá fẹ̀yẹ̀dà àmù iṣẹ́ àkànyà alóhùn ka làkì àti kọ́lọ́nù jẹnu iṣẹ́ ka alóhùn anílà akọ̀dérò àni òye ìdàgbò kẹmàkà yẹnu mi kò tọ́jọ́ bá omi kpọla ko une aka ya ko ngeni kidele kwale kungale dele daji kwale wa amma shatimuhu iyaya ona ka ya abon ina liba ina ka abon ka awon kun aka ba hadith bukhari dai ba aliko hadith fa yulu bukhari ba ai ba yini ina ka ya abon wi in tubu ka ya kini li wala dum ngojo ngeno ma fasubahani on kwalle wa ka ga mu da subahani ko ka ga subhanallah ka e ga mu da oyo ni subahani ka an attakhidhu sahibata unke ngono unke ngono ya by implication ola ko ma ka by implication màtí ni kuma àti ni si sí nọ́yà ṣeun kì máa àti àkọ́jọ́ n'ọya by implication ọjọọ yá dùnúbìlẹ̀wò tẹ́bítẹ́lé and níṣùgbọ́n ẹkẹ̀ wọ́n ọ̀là gẹ́gẹ́ àti ẹ̀wọ́n parúkáló by implication ọjọ́ ní so ẹ̀hùn kìdé yé òun kọjú alíbági akọ̀lá ẹ̀dọ́mọ̀rún iná maka jẹ́lẹ̀gbé yá òun inú ìmúdùn àti ní ìnẹ́nẹ́ kàdọ́mọ́ kì bí ọmọ nobulẹ̀ wú kò ń gbẹ̀rẹ̀ ń mụ gbọ̀kọ̀gọ́ takùmàdún ìnẹ́ ń máa ti kéèkì dá ń takùmàdé ní káàkiri yọ́la mọ́wọ́ tákìdọ́ ọ yá lè ẹ̀hùn kì á òun ìdọ́mọ̀ tọ́ ìjọ́nkì àkíhé ìpínlẹ̀ àti

lórí ẹni kí john john mo ló ń kọ john god nù ẹni ìjì peter god nù ẹni gẹ ayélujára peter god gé peter god john god mercy god veronica god ẹ̀rùn lẹ́ta kìí ṣe god god nàbẹ̀ ayé kì ọjọ́ ṣàtàwà yìí ee ọjọ́ ṣàtàwà ẹjọ́ mọ́ ní ẹjọ́dọ̀ ẹjọ́dọ̀ àtẹ́ rẹ̀ ee ẹnu ọdún ẹ ti john samuel ọdún ẹ̀kọ́ ẹwà àwọn tẹ̀tẹ̀ samuel samuel tàtẹ́ àbẹ̀tọ́ àbẹ̀kí gọ́ọ̀dù tàtẹ́ yìí tọ̀ gọ́ọ̀dù tàtẹ́ yìí tí gọ́ọ̀dù tàtẹ́ yìí tọ̀ ìyájí samuel gọ́ọ̀dù john gọ́ọ̀dù peter gọ́ọ̀dù ọjọ́ máa ṣẹun gọ́ọ̀dù ọjọ́ tọ̀nà gọ́ọ̀dù ọjọ́ nìjí máa gọ́ọ̀dù mẹ́jí gọ́ọ̀dù ọjọ́ tàtà mẹ́rẹ̀ ngwe ma mu yuje ne ka ma ja ga tu je aka ni gala ke ka ya le ka ku ngecho o ya o ma ni e o taka da ya o se nyo ne du ki mu si mi si blessed are the peacemakers for they shall be called children of god hmm.

باب عرب ده لأنه الله هكذا أبى العالم حتى بذل ابنه المسيح كي لا يهلك من يؤمن به بل تكون له الحياة الأبدية The book of يوحنا ثلاثة الآية السادسة الآية السادسة بعد العشر تقدر باب ده لأنه الله أحب العالم الكوجوبة ما فقه إليه ìfẹ̀dọ̀lẹ́ yìí tàbálì àtàbátàlá ibùnáwó almasi tó dáálẹ̀ tákì mọ́ ma ọkúnnú wọn ma ọ̀fẹ̀dọ̀un tákì mọ́ ma ọlẹ́ ìmúdú jùmẹ́ ilé kèìlà yá alìkàmẹ̀ yóò mínú bí torúkẹ́nẹ́ dúkì kẹ́dọ̀nú to God the world He has given his begotten Son, that whoever believeth in him shall never perish, but shall have what? An everlasting life. Alaikum, Allah For all of you are children of God by faith in Christ. The book of Galatians chapter three, verse 26. And the do day ki mede kuno yo mo yo ngi. Ngi de confusion ọ wújídíjú ìjúgidi adada nì mm. ànàmàtà ẹni nàdà ọjọ́ tàtà ànàtà àpapọ̀ àmàtà àmẹ́nẹ́kìṣáírí yíwá so àmẹ́nẹ́kìṣáírí yíwá ti bí wà lẹ́ ọ̀tàtà wà ní gbó ẹ̀ngà gbókì ma children of god children of god ọmọ ọjọ́ ọmọ ọjọ́ èyí bible bá ìnìnàlùkà imda ye qur'an qur'an ko yani ni kul kauma ka kini huwa allah ahad allah so ko no mi se allah samad ene ke bola ngo ko mati na ngo bun lam yalid wa lam yulad hu bi man ma bi allah hu bi man ma bi iko yime to dale me gba so mo jo ngan sinu ojo atawa ide ho jade ojo baba baba ile babu jima edojo ko babu jima ni number takun ya si baba nu yele tudoji mangu ni wa qalu taqadha taqadha Allah walada maini ojo Allah eji noma Allah yani subhana efekechi um. mu ballahu ma fi samawati wal ard en um duki um e de o yale pako chaka onmei oloma maka kojo ne ba wallahi ewu dunia eba abdu ko ludi chaka jo yeju eba oloma ma kojo ne eba na abe yebitu tudem في سورة مريم آية 95 to 88 يعني وقالوا اتخذ الرحمن ولدا وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال حدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا الله أكبر تقول يا دا دا دا دا alaye je bi oye yi bi oye yi romo ona ki a express un leyi to ma jaka gbara bu ne ma ki ka algene ya ki ada farida ya ga gida ba idan ba ko na ido ma ja kini aleni ka ya ga ma ma ke ido ke bila ke no ko be ni pati da da ko ya ga gida ba expression ile ti wa ya dunge eh. ma bi abdu ko na ko ala du ko na ga ko daga ti ji pia do so ga ne ba e ma ja ga gbi ti le ma ko la le ise bi ma ja de bodo tọ́dá aláwọ̀ tàbárakà wata aláìní ẹgbọ́ àwọn arahamani ma yóò ẹnu ma yóò ohun arahamani ma yóò ẹnu ma yóò ìwọ̀ kọlù takada arahamani wàdàdà ma ohun arahamani ẹnu ma lakọ́dì ìtùm ṣe àn ìdá ẹgbẹ́ ìkùnmẹ̀ ní agidẹ́ ìbá ẹwọ́n èkì rí gẹ̀ẹ́sì apá ọ̀lẹ́ umenare in mm, e ma do agini idda ire ida bi mana munkaran qadi'at en wi kuma ken kuma ke ke do e do na agba didimin en yi ki akun e do huru walile menare la qad ji'tum shay'an idda takadu samawati yatafattarna ujala tinimi mko abajo yatafattarna ujala tinimi ya gada kwate minhu nujola lekum akaye e aya aya 89 Surat maryam aya 90 suratu maryam aliyanhi takadu samawati tafatarna minhu wa tanshaqqu al-ardu ana atini kichini pana ketsu kichane kana kichini bi kichini bialu kichini kiongi doji mumi eh wa takhiru al-jibalu hadda uwo nuguru ba atini kimudi hadda bima na mahaduda tan kichini guro bane ma kichini yagada bane ma wa ti ne kikini lola kikini kikini chaba ne ma to den e ga bi wo ju ya bi ya le ju ya ja ne ju an da'u lirrahmani walada to din na ko ka ma do ya ne ma ka ko do wa subhanallah ma o je no ma wa ma yanbaghi lirrahmani ya tu gongo ju ale ju mo ju dunia e pa ko chaka ren an yattakhidha walada turki no todan in kullu man fi samawati atan duku de ho jale wal ardi atan ki do jale illa oboduma ati rahman ma wa kere bojo rahman ba abada aduma tinu alaikum inni laqad ahsahum wa adahum adda gogwa ti ko yi surat maryam omon hello wala gide turala allah mu yeju kuma kun ko ne ki kama ki no man e wala ki kun ya ya wedo bo abu ma ki no male

ọgbọ́dún àmọ́ lẹ́pa kó ṣáká òun ọjọ́ lẹ ohun máa mọ ohun máa rà rẹ̀ mú yìí ohun máa gbé dínú bẹ̀dí wá ti wọ̀l àrùdì ọjọ́ ohun tí ó dúkì tí ọ̀nà ó yá lè pa nẹ̀yìn ìjòdùdù pálí bẹ̀dí òṣèlẹ̀ kì í yín rẹ̀ ìhun yẹn lù ohun yìí saka mo amanyayi yi mobile mobile phone ẹnọgọ ìhùn dùá laptop ẹnọgọ ìhùn dùá microsoft ẹnọgọ ìhùn dùá ee law of eh, amado atom ẹni ìhùn dùá ee ọmọ yóò yìí kẹ́nẹ̀ ní awọ akọ alẹ ẹhẹn aláwọta ẹni tó ọwọ kẹ́nẹ̀ ní nàdí ẹ̀ lẹ́yà bẹ̀bí ò sẹ̀mà wá tó adùn ní ya lè wà ha pa lè ni. ìmúnugbùngbò e a ti ní ṣẹun dúbà wọ ìfẹ́ akọ̀dọ̀ ya wọ iná máa yẹ kó lẹ́hu kún fọ̀yẹ̀kú ìyá ti ní ṣẹun dúbà ọ̀dà àdúnwẹ̀wọ̀n lẹ́nu láṣẹ yìí wẹ́ dúkẹ́ àwọn ní kún fọ̀yẹ̀kú nù ní wẹ̀ṣọ́jú èkejì yìí wẹ̀ṣọ́jú èkejì jẹun ẹni kún fọ̀yẹ̀kú

Enele ya ẹ̀ka dàbí àgbẹ̀tẹ̀ ọlẹ́ a yíta náà àgbẹ̀tẹ̀ àmọ́ àdọ́mọ́ àbí torí ju ni àmọ́ àdọ́mọ́ àti òkè ànáàtì àkùnrin dìde ẹ̀bọ̀ ọjọ́ wẹ́n kò kẹ́ náàtì àwọn olùgbàdúmí ẹ̀bọ̀ ọ̀jẹ̀ àmọ́ àti àdúrà rẹ̀ àdúrà kí n dúrà kí ni no ẹ̀dùrà e, kí tábàkété no problem tụralɛ ɛsɛ do aki níyàwó kí do kura e lu níyàwó lɛ ɛna kɔla nyi ɛna kɔla nyi ɛtɔlali e zetun ɛ e, ama do ama epo zetun ɛ kitɔto yiwu kitɔto yiwu ɛwɔla kanyu miski kitɔtɔ ŋɔ kura kura fɛri asimi ŋɔ ɛna kɔla ɛna lɔ ɛna

imad ale ga adụa ibi mụ na ana bighị onye ya nwe ge akp ọ me anya kwlu l kwụkw mkpa ya oe onye nwe achewụ aaama ya mda nye a echubi mb ahụ ka m kaa aba ribe kuma da ka na ji ba o de mi ba ko de mi a go go mo to da ko mi ke kuma yana aqulu ma tasmaun assalamu alaikum wa rahmatullahi wa barakatuh subhanak allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk